ohun tí a fẹ́ bára wa sọ nípa rẹ̀ lónìí òun náà ni orin kíkọ orin gbígbọ́ èlò lílò èlò jíjó nítorí pé nígbà

التطريب والتغنم بشعر أو نثر كما تقول pẹ̀lú pípé tí wọ́n ké léwu jáde ká máa dún ọ́ pẹ̀lú pípé tí wọ́n sọ lọ́rọ̀ jáde ó lè jẹ́ pé òkè ni wọ́n kọ́kọ́ ohun tí wọ́n sọ lọ́rọ̀ ká máa tún òun pẹ̀lú ẹ̀ yìí máa tún òun pẹ̀lú ohun tí wọ́n kéléwì yìí máa tún òun pẹ̀lú ohun tí wọ́n sọ lọ́rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ni wọ́n ń pè ní orin orin ọ̀wá lè lórí àyàfi. jọ́ rìn àfi kẹ́ni tí ń kọ́ gbóhùn sókè àti pẹ̀lú kọ́ máa wí láwùjọ wí